yóò Yo yo yorùbá ronú o yóò Yo yóò ọmọ yorùbá ronú o yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrú bí omi òkun yorùbá bàbá ni bàbá ń ṣe yóòyòyò ọmọ yorùbá ronú o. Ah. <laughs> mẹ́wàá ń ṣẹlẹ̀ yorùbá wuyì mo sọ fún yín mo ní láti jọ ètí ẹ̀rọ ogun àwọn jí wọn gbé o wọ́n pa wọ́n mo sì sọ ní last week kan tó dìbò mo lẹ́lẹ́ṣàn tó wà ń ta ni mo láftà election àwọn ará bí wọ́n á rí zoom síbi iṣẹ́ wọ́n á padà síbi iṣẹ́ àwọn ò ní nǹkan méjì tán fi ń jẹun wọn ò ní nǹkan méjì tán fi lè fi ara ní aráàlú kí ìnira dé bá aráàlú kẹ́ni tó nílé kó ta ilé kó fi san ránsọ́ọ̀mù kẹ́ni tó lọ́kọ̀ ta ọkọ̀ gbọ̀gìnì kó fi san ránsọ́ọ̀mù oríṣiríṣi láti rí tí wọ́n ti ń gbèyàn wọn ní ẹ lọ sanwó ìtàn bá tiẹ̀ pa ṣẹ́rí àtẹ̀wò lẹ́gbẹ̀mí hmm. Ondo ló ti ṣẹlẹ̀ Ondo ló ti ṣẹlẹ̀ ọmọ ọba ni wọ́n lóńdó ó ṣe local government àbí ó sì local government I am not from Ondo state ló ti ṣẹlẹ̀ ìyá ní ọ̀wọ́n wà nílé àwọn pátá nìkan àti kọ́mú ọkọ wọn wọlé ó ní à máa ẹ mọ̀ àwọn àgbàlagbà máa di á o kinní kan o oúnjẹ ńkọ́ ọmọ ọba lẹni tẹ́ ń wò yìí o ìyá àgbàlagbà yìí o oúnjẹ ńkọ́ o ìyá níwájú ilẹ̀ àtọlọ́hún ó ní kò sí owó lọ́wọ́ àwọn kò dẹ̀ sí owó lọ́wọ́ ọkọ náà ọkọ gbọ́kànlé pé tóun bá délé òun á tíyàwó á ti hmm. ìyàwó náà ó gbọ̀n di pẹ́kípẹ́kí ó ní kò sówó ńlẹ̀ wọn ò rọ́jà lọ cashless policy wà ń tà transfer ò lọ bó ní kàn ti rówó ó kò ṣeé dé ìyá ìyá ti dòdò pé àtòun àtọkọ òun káwọn mú mi káwọn sùn ni ọkọ wọlé tó ṣe ń bí ìyàpá kò ṣe wá ní sóúnjẹ ńlẹ èmi ò lówó lọ́wọ́ ìwọ náà tún lówó lọ́wọ́ ìyàwó ṣe bá kọ ọkọ mi ẹ bá ní ẹ máa wo obìnrin ẹ bá ní sùúrù ibi kákan ká gé àjà kí lẹ fi mọ́nì táwọn máa fi wo sílì méjì mẹ́ta aago mẹ́rin aago márùn-ún ilẹ̀ á ọkọ àti ṣì ń sọ láàrin ara wọn làwọn ẹlẹ́kẹrú bá dé àwọn aráabí <laughs> àwọn tá a mọ̀ tá a lè dárúkọ hmm, àwọn nu àwọn Fulanangé hmm, wọn náà bá wọlé wọn láwọn méje ni àwọn mélòó ni mo pè fún yín àwọn méje wọn ní àwọn mẹ́rin kò bọ̀ dání àwọn mẹ́ta ò níbọn. Huh a ti ṣèyí sí orí wo la fẹ́ kọ sí gbẹ̀dú ìyáálẹ̀ gba haúsá náà sọ fáwọn pé fúlàní àwọn o wọn ní ká tó wọn ra dárúkọ wọn lẹ́sẹ̀ máa rí pé máa play fídíò àwọn èèyàn la máa fast forward ẹ̀ gbogbo ẹ̀ náà ti rìpọ́ọ̀tù before you know it wọ́n ti forí wẹ̀ ń strike fúlà làwọn o àwọn òwá ṣeré o owó làwọn wá gbà o kúdí bẹ́ẹ̀ ń kúdí ìyá ní bá kúdí àwọn táwọn ò tí ì jẹun alẹ́ sùn àwọn náà lówó lọ́wọ́ ẹ lówó lọ́wọ́ kẹ bọ́n ṣe wọ́ ìyàbọ̀ ta nìyẹn ìyá ni wọ́n kọ́ jọ̀hún nídìí ìbọn láyà pùm adúrú ìyá yìí nílùú òyìnbó ní working countries senior citizen money ló wà máa gbà ìyá ni wọ́n kọ́ lẹ̀hún nídìí ìbọn láyà lẹ́hún pé èké náà ń gbé kiri akíìmù náà ń rù kiri akíìmù. Eh, ká má pè ní èké ká má là mọ́lẹ̀ íńtánẹ́ẹ̀tì tí wọ́n ti ń sanction wá ń sìn ọkọ làwọn ìyá aláyà náà ìyá orí ìwọ́kọ̀ gbẹ àyà wọn kọ́kọ́ ṣe kì lẹ́yìn eléyìí nǹkan kí ló tún bá bọ̀ àbá lọ àbá bọ̀ ẹ̀ wọ́n mú yà wọ́n fọ̀yà mọ́lẹ̀ wọ́n nà yà bí kíkú bí yíyè wọ́n gbé àdá pípù wọ́n la orí ìyá sí méjì orí wọn lẹ̀ ń wò yẹn tí ò bá sọlọ ọpọlọ afọ́n síta wọ́n parí nìyẹn àti ẹ̀ ń gbọ́ pé wọ́n ní wọ́n tún ṣe fún màmá bírọ́ ni bóòtọ́ ni i am not so sure about that o torí mo pé adúrúyà àgbàlagbà tí wọ́n tún máa wá rún adúrúyà ìmọ́lẹ̀ mi ìṣọ́pọ̀ lè rún ìyá ìmọ́lẹ̀ tí wọ́n ní hmm, mi mọ́ pa yẹn i am not i am not five percent sure about it because ìyá yìí dàgbà ju tó máa tún tó máa ṣe bẹ́ẹ̀ fún ìyá yìí lọ lẹ́yìn yẹn wọ́n bá grab ọkọ̀ lọ́rùn tó máa fi grab ọkọ̀ lọ́rùn tó máa fi kóhùn ọ̀tọ́ kan kóhùn bó aṣọ mọ́ wọn lọ́wọ́ báyìí bọ́pọ̀ ṣe yàdà nù yẹn ṣé ayé tá a máa lò lélẹ̀ tí ọkọ ò lè dúró pé ìyàwó mi lè ìyàwó mi lẹ́ ń ṣe báyìí fún kọ́kọ́ bá wọn fà lọ́wọ́ ọ̀bọ̀n ọkọ bẹ́ẹ̀ dànù wọ́n ní kọ́nà kọ́nà kọ́nà kọ́nà lọ́kọ́ gbà ìyá yìí sọ pé ọmọ ọmọ àwọn tó wà lọ́dún àwọn tó tẹ̀lé ìyá jáde wọ́n pa o wọ́n pa ọmọ ọmọ ìyá yìí lójú ẹ̀ wọ́n ní nǹkan yòókù ìyẹn lẹ̀ mọ́nulé ìyẹn ló wá gba kọ́nà ẹ̀kùlé two doors ni ló gba ẹ̀kùlé wọ́n ní iye òsọ̀ wọ́n yẹ ń pa wọ́n tó ìyẹn ló wá sá lọ sí ìgboro ló wá lọ pa pé gbàhùn ẹ gbàhùn owó ọmọ alábá ni owó ọmọ alábá ni wọ́n ti ń pa ìyá wọn wọ́n ti ń pa wọn àti kíní ẹ bọ́ta o hospital máa gbé ìyá dé gbogbo aráàlú ti sá lọ ose local government tó ti ṣẹlẹ̀ londo state ìwòye ìjẹrin ni that same ose local government ìmòrù bíyà ìmòrù àbí ìmòrù ni the same ondo state the same local government ni àwọn méje kan wọlé ni wọ́n gbé ọmọ nineteen years kan adétutù wọ́n gbé ọmọ yẹn lọ o wọ́n béèrè ten million ọmọ nineteen years wọn tó dá padà eh ṣẹ̀dá ìkúnlẹ̀ abiyamọ kó má fi ọkàn wọn sí pé wọ́n fẹ́ bá ọmọ yẹn sùn now ibo ni kí àwọn family ti rí ten million eh, bàtà wọn bá gbé ọmọ yẹn àwọn mẹ́ta tán lọ fẹ́ rescue ẹ̀ wọ́n ṣe wọ́n lè ṣe yàmà yàmà tó fi gbọ́mọbìnrin yẹn lọ. ìyá yìí tí òróró jẹun sìn tí àwọn èèyàn tí wọn ò mọ̀ pé ìyá ìyàtọ̀ kọ ẹ̀ ń sìn wọn ò ní tó fẹ́ jẹ́ ńlé tùnà àṣírí èpè mọ́lé wọ́n tún yá yìí láṣìírí síta ń sìn gbogbo ayé mọ̀ pé yá yìí olówó oúnjẹ odidi ọmọ ọba nílẹ̀ Yorùbá kò ní owó tó fẹ́ fi jẹun nílé wọ́n tún tẹ́wàá tẹ̀ máa kú á kú tún wá la ìyá ní àdá ní orí torí bá pín sí méjì nǹkan àárín orí àyẹ̀lẹ̀ ń wò yẹn this mama will live with the trauma títí láéláé tó máa fi jáde láyé ni wọ́n máa sùn wọ́n máa dilẹ̀ mú ni wọ́n máa sùn wọ́n máa rántí ni àti ẹ̀dúpẹ́ ìyá àrùlà <sighs> obìnrin ò kí ń pẹ́ gborúkọ ọmọ ọmọ wọn tó wà lọ́dọ̀ wọn tí wọ́n pa ń kọ́ orí wọn lọ máa kọ sí gbẹ̀dùn tó tayọ èròyà wá tábà sọ náà ni pé RIP for how long do we continue writing RIP RIP RIP for everybody for how long ṣé bá ṣe máa bá lọ ni they diverted our attention kíní kan ní Igbo kíní kan ní Yorùbá kíní kan ní gbá kíní kan làwo they diverted our attention wọn ò jẹ́ ká lọ bí wọ́n pé insecurity tó ń lọ nílùú kí lè fẹ́ ṣe sí they diverted our attention Ah, lè bí wọn pé school táwọn ọmọ wa ò lọ yìí kí lè fẹ́ ṣe they come with their political propaganda ọmọ Ìgbò ní kínní ọmọ kini. ní kínní tí ọ̀pọ̀lọpọ̀ bàbá Akíntóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n pe Simon Ekpa bí Simon Ekpa lè pè wọ́n tí wọ́n gbọ́ àgbọ́yé pẹ̀lú White Lion ko tí wọ́n jọ ṣe mítìnì pé àwa ọmọ ọkọ Yorùbá tá jẹ́ òrìjìnà ọmọ Yorùbá àwa ò níjà bá Ìgbò jà àwọn ajá olóṣèlú ni wọ́n ń dúnkookò mọ́mọ́ Ìgbò. now bàbá tó sá lọ tí bàbá yẹn ò bá sá lọ wọ́n á gbé bàbá yẹn lọ o lẹ́yìn tó ti ṣáyàwó ẹ̀ ní àdá lórí o bẹ́ẹ̀ ṣe ń wòye ìyá ìyá tán many years tí n bá bùkún mi ò mọ̀ pé màá yọ kúrò ń bẹ̀ nà màmá yà ti lé ní sixty years if I am not joking wọ́n á mú àdá wọ́n á fi la ìyá oníyàá lórí and when she was screaming ó ní mo pariwo mo pariwo ẹ gbà mí ẹ gbà mí when she was screaming nobody is there nobody was there to rescue her ó ti di olórí dorí ẹ̀ mú jàfọ́jọ́ ò sí mọ́nìkà kó jàfórí ara ẹ̀ ní everybody yà dànù first hospital tó ń gbé ya ìdè wọ́n ní wọn ò bá àti doctor àti nurse everybody ti sá lọ tí ò bá sọ lọ́hùn ìyá yìí náà tún kú àtúmọ̀kan rip mama may her soul rest in peace how long do we write may her soul rest in peace and when we talk you stay abroad o fẹ́ dó gẹ́sẹ̀ ìlú ni ẹ̀jẹ̀ gẹ́sẹ̀ ìlú ni ṣé mo wà lóńdó ń sìn and most tètè wà láàbroad abroad. ẹ̀ ń pariwo ẹ lọ ṣe gbá ẹ lọ ṣàwo ọlọ́run àbíyìn o wàláì ọlọ́run abiyin when you know Nigeria is good why not pack your loads and go back to Nigeria èèyàn máa lè játijàti ọmọ àlè kọ́dínà dá pípú ọmọ àlè ẹ̀ ìpọ́ ọmọ àlè rádaràda ní kí ló tẹ̀ kó lọ sí Nàìjíríà ẹ wò yí oníyà bí wọ́n ṣe ṣá ẹ wò ya oníyà ẹ̀wọ̀n tí wọ́n fojú ìyá yẹn kàn gbàbíyàmọ ayé àní fojú sunkún ọmọ o jáde wọlé kò ní kàn wá àwọlé ìjáde kò ní kàn wá ah! nàìjíríà ó ti sẹmẹǹgẹ tí wọn gbọ́ ó ti lẹ́tìkẹ́ wàhálà ìkò rúgbó bọ̀ mọ́ ó ti rúgbó dé sámsám báyìí ó rúgbó dé kọjá àbí kí á fù ó ti rúgbó kọjá yóò bá àyà ẹ inú ògò better for you ò sí ń bẹ ó ti rúgbó kọjá Qui la fẹ́ sọ. Ah. ọlọ́run aṣáánú yín y ọlọ́run ló kù tó lè ṣàánú Nigerians ó ti kọjá ọ̀rọ̀ èèyàn ọpọlọ yín ibi tán dé mọ́ ọlọ́run aṣáánú á tu yín y ọ̀rọ̀ yín fàdúrà o ọ̀rọ̀ yín fàdúrà o ọ̀rọ̀ yín fàdúrà o ọ̀rọ̀ yín fàdúrà o àdúrà ló lè ṣe àdúrà ló lè ṣe o ọ̀rọ̀ yín fà ìyẹn tí ọlọ́run bá ti tilẹ̀kùn àdúrà mọ yín nàìjíríà watch.